àwòrán kẹrìndínlógún jésù jìyà gẹ́gẹ́ bí ìwé matthew ewo kẹtàdínlọ́gbọ̀n ẹ̀yìn kọkànlá kó ẹ̀yìn ọgbọ̀n kálíkọ̀ ó ti họ jésù dára ŋa oríṣiríṣi ọ̀nì ŋa yóò ha rí ká gbọ́ ara ŋa àtẹ̀lẹ̀ ó gbé ọwọ́ ó kọ́ nípa ọ̀ràn ọlọ́run àti ìpọ̀nà ọlọ́run jésù yá káyámì ìhẹ́ ọlọ́run yá ó gbé padà kó bá ọlọ́run ese ó ti pín àyà tẹ́lẹ̀ àmọ́ àwọn ọ̀gá ẹ̀sìn àyìn náà hàn rìn àtẹ̀yẹjọ jésù ẹ̀dọ́ ńlá lé ahẹ́ gbàgbọ́ ọ̀rí jésù ọlọ́run yàn áyá yẹn àlẹ̀ ọ̀rí àwọn àyà rú òye ọlọ́run àlẹ̀ ọ̀rá lẹ́sẹ̀ kọ́ àwọn ọ̀gá tìǹyàn àyà òbólé jésù àtàtòrí bẹ́ẹ̀ jésù mú àwọn jagunjagun àpàtì kápẹ́ gba àárọ̀ adé ìyá amagun ṣe káńdé ní o àmì jésù ṣe yẹ̀yẹ́ àmọ́ àrántí o ọrí jésù ọmọ ọlọ́run ṣe ń ó ní agbára àti pa ọ́ nìkan ẹ̀yà jẹ́ àti rẹ́ àmọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ gbọ́wọ́ rẹ̀ ẹ̀ kọ̀ ẹ̀ jìgányà torí ó má họ̀ rí gbogbo ń yà àtẹlẹ́hìn ya ìran ọlọ́run ti tò í lẹ́kùn-ún.